آه. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا <clears throat> إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أتوقفه الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي ọlọ́run wa subhanahu wa ta'ala méjèèjì rahma kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo agbáńláyé kí a sọ̀látú náà máa wá bá wọn ara ilé anábì àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama lẹ́yìn náà akíra wa an bẹ ọlọ́wọ́ bá wa subhanahu wa ta'ala àkójọ wa tí a máa ń kójọ ní dédé ru àsìkò yìí ní gbogbo orúfẹ́ ọjọ́ yìí agbèrò pa fẹ́ kí dáadáa ní ọlọ́mọṣẹ́ àsànkálukú wa náà lẹ́sùn lórí àwọn agbèrò pa máa ọ̀rọ̀ ọlọ́run tàbí jamaana sì gbèrò páwọn ọmọ gbọ́dọ̀ ọlọ́run tàbí ọlọ́run dàpọ̀ wọn dáa ní àkàlùkù warú ẹ̀sán téèyàn máa ń bá níbi pé yẹn ti ṣe olóore ọlọ́run àbá al-ikhlas máa jẹ̀mú ni tọ́lọ́ máa fi ń jẹ́wọ́ gba ṣe olóore ọlọ́run dàpọ̀ bá ikhlas ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ al-fakhru wal-riya wal-'ujub àwọn eléyìí tí máa ń wọnú àníyàn mọ́yàn lọ́wọ́ níbi iṣẹ́ olóore ọlọ́dà kó má jẹ́ wà níyàn oníkálukú wa o àtàwọn táwọn ẹ̀yìn àti gbogbo jàmá àtọ́nà bá ní kí wọ́n máa gbọ́ ṣọ́ á máa tẹ̀síwájú lórí iná bìkí bìrì láàyè ta'ala ọ̀bìmọ́ lẹ́yìn wa kọ́rọ́ bẹ́ẹ̀ nínú tíra wa eléyìí àlàyé ọ̀rọ̀ níbẹ̀ débi kìtàbù sọ́lá à ń ṣàlàyé lọ́wọ́ nípa ìrun kíkí àwa wà lábẹ́ báàbù nínú mawaqit báàbù agbárin níbi tá a ti máa ṣe àlàyé nípa al àwọn tó ní ṣe pẹ̀lú àwọn àkókò ìrun àti wá mú àwọn àlàyé bọ́lọ́wọ́n bá ti fún wa ní agbára mọ́ ní ọlọ́kan òjọ̀kan àti mú wá fìlìjẹ̀lẹ̀sáàtì asábẹ́kọ̀ ọ̀nàbẹ́yà nínú àwọn ìjókòó eléyìí tí àtúnṣe kọjá. a tún wá máa mú àlàyé wá láàárọ̀ yìí náà ọ̀rọ̀ títí wá sí tọ́lọ́n títí fi tàndábì ọlọ́dà kúmọ́jú tẹnu wá jáde o ọ̀rọ̀ ìfẹ́ inú Ah, ká fọ̀rọ̀ ọlọ́run ọba ti tàbí ilẹ̀ káwá máa fi ìfẹ́ inú ẹni sọ̀rọ̀ àfọ oníwà sínú ìpọ̀pọ̀ sàgbákò rẹ̀ <clears throat> gbogbo agbọ́wà sínú tí wọ́n dáná àfọ oníwà sínú tí wọ́n kan àgbákò lọ́dọ̀ ọ̀pá àwọn kan tó wá tẹ̀lé lórí ìfẹ́ inú rẹ̀ kó tó wá máa kú bá àwọn àwùjọ ọlọ́dàkùnmọ́ sọ̀rọ̀ tiwa lọ́rọ̀ fẹ́ nú gbogbo tábà máa sọ nídòkó yìí ọlọ́dàkùn tí ó ṣe déédéé قال رسوله قال الصحابة كسجدي فلو ويباي النبي ويباي أو سابنا أو أنا ويباي طبيبات وان سجدي الصيي àlàyé láti máa fi tó fi máa yé wa ọlọ́dá kò máa sáàpá ló ti bá wa agbákan náà gbọ́yé tí kálukú ló fi máa gbọ́rọ̀ náà yìí síbi àlàyé bá ń lọ ọlọ́mọsàbáwá sí fún gbogbo àwọn olùgbọ́ wa náà a sọ ọlọ́run tó àwa kúrò nínú ẹ̀ àṣìgbọ́ ọlọ́run tó jẹ́ mọ́nà kúrò nínú ẹ̀ sọ́mù. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd an abdullahi bin abbas radiyallahu anhuma qala شهد عندي رجال مرضيون وأوضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تبدو عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة بعد الصبح حتى ترتفع الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس قال المصنف رحمه الله تعالى رحمه الله وفي الباب عن علي بن أبي طالب وعبد الله بن مسعود وعبد الله بن عمر وعبد الله بن عمرو بن العاص وأبي هريرة وثمرة بن جندب وسلمة بن الأقوع وزيد بن ثابت ومعاذ بن عقراء وكعب بن مرة وأبي أمامة الباهلي وعمرو بن عبسة السلمي وعائشة رضي الله عنهم والصناعة بحي والسنابحي والسنابحي ولم يسمع من النبي صلى الله عليه وسلم عن جابر بن عبد الله رضي الله عنهما أن عمر بن الخطاب رضي الله عنه جاء يوم الخندق بعدما ضربت الشمس فجعل يسب كفار قريش وقال يا رسول الله ما كنت أصلي العصر حتى كادت الشمس تبرز فقال النبي صلى الله عليه وسلم والله ما صليتها قال فقمنا إلى إلى فتحان فتوضأ للصلاة وتوضأ لعل الصحيح لعل الصحيح فقمنا إلى بطحان بطحان فقمنا إلى بطحان فتوضأ للصلاة وتوضأنا لها فصلى العصر بعد ما غربت الشمس ثم صلى بعدها المغرب طيب <clears throat> هذه الاحاديث àwọn àdíkù tí a kéyìn àwọn èyí tá a kọ́kọ́ kéyìn ẹ̀ fi bayan àwòkọ́ọ̀tì náhìí àárín sọ́lá àwọn àhàdíkù ní fẹ́ dáwà lẹ́kọ̀ọ́ nípa pé inú kíkí sọ́dí a máa fi ìrún títí tán ṣe wá lójú kòkòrò lórí rẹ̀ yìí húnà awqat àwọn àkókò kan bẹ lóríyà àìsà láti fi hà àwọn àkókò yìí ṣẹ̀ríà Islam ó wá kọ̀ fún wa pẹ̀lú àwọn àkókò bẹ́ẹ̀ a máa fi kírun àwọn àkókò yìí làwọn àlùfáà wa wọ́n wá dé ojú wọn wá máa ń kọ́ àwọn ọmọ kí wọn pé àwùkọ́ọ̀tù náà àwùkọ́ọ̀tù àwùkọ́ọ̀tù náà èyí ni àwọn àkókò tí wọ́n kọ̀ fún wa pé ká má máa kírun nínú rẹ̀ mùsùlùmí sì gbọ́dọ̀ má mùsùlùmí sì gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ rẹ̀ tọ́ wọ́n ní a má kírun nínú rẹ̀ àlàyé òní ń bẹ torí wọ́n ní a máa kírun irú ru o wọ́n ní a máa kírun mutlaqan ẹ kí làwọn àlàyé kí làwọn àlùfáà wa nínú islam kí làwọn ojúpọ̀nà tí wọ́n fi wo àwọn ọ̀rọ̀ náà eléyìí náà ní àwọn ọ̀rọ̀ tá a máa ṣàgbéyẹ̀wò hadith àkọ́kọ́ tí wọ́n mú wá fún wa láti fi ṣàlàyé báàbù yìí wọ́n náà ní hadith abdullah ibn abbas radiyallahu ta'ala anhuma wa an sahabati. أجمعين ولكن أنا أفهم إيه؟ شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب طيب عبد الله بن عباس ملذي النبي أبي كان من آل البيت ó شَهِدَ عِنْدِي رِجَالٌ ìdí rìjálún marbiyun ó láwọn èèyàn kan àwọn àgbàlagbà kan àwọn àfáà kan wọ́n tẹsifáì sọ̀rọ̀ kan lọ́dọ̀ mi wọ́n ń sọ̀rọ̀ náà kálukú sì ń jẹ́rìí ìgbéra wọn lórí ọ̀rọ̀ náà ó wá láwọn tí ń wí yìí mardiyun àwọn ẹni tí a yọ́nú sí ni wọ́n àwọn èèyàn dáadáa sí ni wọ́n gbogbo wa wíwá ó wá fẹ́ sọ ẹni tó ń rí pé á ẹni tó ń yọ́nú jù sínú gbogbo wọn tọ́ ó ní wọ́n ìndí Umar ó ní àwọn ẹni tó wá yọ́nú sí jù láàrin wọn òun náà ni Umar ẹdẹ́bẹ̀ wọn agbọ́ wa sàlàyé rẹ̀. Annanabiyya sallallahu alayhi wa sallam. Tọ́ kí wá ní gbogbo wọn jẹ́ ìdílé lórí tí ó máa fi wá ń jẹ́ ẹni ìyọnu jù láàrin wọn. Onígbọ́lá Annabi sallallahu alayhi wa sallam náà àní sọláàtì bá àdá Ìgbà Annabi kọ̀ fún wa ká má máa bá àdá lẹ́yìn ìgbà tá bá kírun àṣùbà tán kánẹ́bì ní a gbọ́dọ̀ kírun kankan tá a bá ti kírun àsùbá tán ṣàtà àádá gbogbo òun tá a bá fẹ́ kí a ń bọ̀ wá sàlàyé rẹ̀ àádá dúró ṣàtà tẹ́tùlọ àṣàm títí tí ó fi di ìgbà tí ó wò ó fi yọ tóun bá tó wá yọ tán ẹni bá tún fẹ́ mọ́ kírun àǹfààní rẹ̀ wà. ọkàn nù ó tún wá tẹ̀síwájú pé wà bá àdàlà ó láàdínábì tó wá láwọn ó tún kọ̀ báwọn káwọn ọmọ kírun bó ti kọ̀ páwọn ò gbọ́dọ̀ kí mọ́ látẹ̀yìn àṣùbá àfìgbà tó òun bá tó yọ ó tún á ní bẹ́ẹ̀ ló tún á ní àwọn ò gbọ́dọ̀ tún kírun mọ́ lẹ́yìn mọ́ gírìbì náà lẹ́yìn àṣù tàbá kírun àṣù ìdán tẹ́gùrù àfìgbà tí oòrùn tó yọ látàárọ̀ bá tó wọ̀ tí ò bá tí wọ̀ ẹni kọ́kọ́ gbọ́dọ̀ kí wọn hadith fanu hadith abu sa'id al-khudri wa an galu radiyallahu anhu an rasulillah sallallahu alaihi abu sa'id al-khudri ona kẹwàá ó là nàbí sọ pé. láṣọláṣà ba'da as-subhi hatta tartafi'a ash-shams. láṣọláṣà ba'da as-subhi kò sí irun kan tó yẹ kí irun máa kí lẹ́yìn irun àṣùbà ẹ má kí irun máa lẹ́yìn irun àṣùbà hatta tartafi'a ash-shams títí tí ó rò ó fi yọ tí ó tún wá jẹ́ pé oòrùn ni ó tún wá gbẹnu ókè díẹ̀ yẹn ni pé yóò yọ dáadáa tí ń já sí pé tí ó fi yọ kéde pé kété tó bá yọ náà lè ó ti dẹ̀tọ́ ẹ tún wá ṣe sùúrù ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní màkíyàn. wàlá sọlá sábà àdàlù àṣẹ. kò sí irun kankan ò sì lálàáfíà bákan náà láti máa kí lẹ́yìn irun àṣẹ. títí tí ó fi di pé òun parẹ́ nínú òrùn mọ́ ó ṣàlàyé àwọn àsìkò tí wọ́n ní a máa ń tẹ̀rùn náà bàbá wa gbàgbọ́ yá àdìsí méjèèjì lè dáadáa àsìkò méjì ló ti ṣàlàyé wọn ará ìlú sùn àsìkò méjì èwo làsìkò àkọ́kọ́ aywa lẹ́yìn ìran àsùbá títí dìgbónú hatta tẹ́tùlù àṣírí lárúbáwá lẹ̀ ń sọ kí ni yorùbá rẹ̀ títí tí òun fi yọ pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì tóru òun fi yọ tí ó tún wá yọ dáadáa àwùkọ aláwọ̀kọ́ nù àwùkọ ẹlẹ́ẹ̀kejì ń kọ́ lẹ́yìn sọ̀látú títí dígbó tóru òun fi parẹ́ tóru òun fi wọ̀ sọ́yìn àkókò tí wọ́n sì ní amọ́mọ́ fi rùnú ẹ̀ mẹ́ta ni àfa òní tíra wọ́n sọ mélòó fún wa méjì ọmọ kéwú tó bá dúró àárín ó lè wá ní a kí wá ló dé tí àlùmọ́kìlì tí ò wá bá wa kó pé mẹ́ta a wà ní agbọ́dọ̀ mọ́ rántí ìpìlẹ̀ àkùntìrà pẹ̀tì àwọn àhàdíìsù táwọn ò mọ kójọ sínú tíra yìí àwọn bẹ́ẹ̀ máa gbìyànjú kó máa jásí pé irú àdíìsù wọn náà pé tọ́lá máa kójọ sínú tíra yìí tó lára bí àkọ́ wọ́n ní máa jẹ̀mú dábì bẹ̀rẹ̀ níjọ́ abẹ́rẹ́ pé irú àwọn àhàdíìsù táwọn ò mọ kójọ sínú tíra Umdatul Ahkam la ilaha ọ̀sẹ̀ni wọ́n rántí la ilaha illallah la ilaha illallah wọ́n láwọn àhàdíìsì táwọn ọmọ àkójọ sínú ẹ̀ yóò máa jẹ́ muttafaq alayhi al-muttafaq alayhi ó gbọ́dọ̀ jẹ́ àdíìsì tí Bukhari àti Muslim tí wọ́n panupọ̀ láti láti gbà wá májẹ̀mú àkúntíra nù tọ̀tọ̀ ọ̀rọ̀ kan bá bẹ tó wá jọmọ́rọ̀ mímọ́ abájíjì kan ń bẹ tó pé yóò tún jẹ́ kọ́rọ̀ òtún lè pé dáadáa tí ẹ bá ṣe mustapha kùnà àlẹ́ yìí ó ṣeé ṣe kẹ́ ẹ mọ́rin mẹ́nu ìjà pé bí yóò bá ti wá rírú ẹ̀ níbẹ̀ ẹ̀ ní kó bo àlàámà tòlùmọ́kùnrin sí á sí ní ìjì wá kú ìdí táwọn àfóò ní ṣẹ́rìṣùn náà ṣe mọ́ ṣe ṣẹ́rìṣùn nù gbogbo àwọn yìí owó wa ní ti àlàyé rẹ̀ fún kó ba lè ní ẹ̀kúnrẹ́rẹ́ àgbọ́yé tá a máa gbọ́yé jáde lọ́wọ́ ala kulli hal abdullahi ibn abbas radiyallahu anhu anhuma wa an sahabati ajma'in ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pẹ̀lú hadithi àmọ́ ká tó kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ tó wà ní hadithi tó jọrọ fíkí ká tó mú gbọ́ abdullahi ibn abbas sọ̀rọ̀ kan lọ́wọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó ní shahida indi rijalun mardiyun wa ardahum indi Umar ó láwọn èèyàn kan tán jẹ́ ní ìyọnú wọ́n jẹ́ ní ọ̀rọ̀ kan lọ́dọ̀ òun ó lẹ́ni tó sì jẹ́ ní ìyọnú jù lọ́dọ̀ ọ̀tọ̀ òun onítání Umar ọ̀rọ̀ yìí adúpẹ́ fọlọ́pàá Abdullahi Abbas sọ̀rọ̀ ẹ̀ ọlọ́sìn ní àrífẹ́ àwọn ọ̀tá Islam àwọn rọwáfì àwọn aṣíà àti ṣẹ̀nìà ṣẹ̀nìà àhùnmọ́lá àwọn tó pé mùsùlùmí làwọn náà ń pera wọn àmọ́ ṣíà ni wọn àwọn ọ̀rọ̀ wá fìdí ìròrí àwọn ọ̀rọ̀ fìdí tí wọ́n ń sẹ́ẹ̀dì ni pé àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ mọ kórìíra àwọn sọ̀hábà tí wà lẹ́nu nínú ẹ̀sùn tó wá máa ń fi ń ka àwọn sàbẹ̀ ànábì àdíká nínú irọ́ tó máa ń pa mọ́ wọn táwọn á sọ di ẹ̀sùn mọ́ wọn lọ́wọ́ onígbà pé àwọn àgbààgbà àwọn sọ̀hábà ànábì wa Muhammad sallallahu pé wọ́n kórìíra àwọn alùbẹ̀ pé wọ́n kórìíra àwọn ará ilé ànábì níwà Abdullahi bin Abbas lára àwọn ará ilé ànábì ló wà ká níjà láàrin wọn ọ̀tá ń láàrin wọn ni kò ní máa sọ páwọn èèyàn kan táwọn yọnu sí wọ́n ṣe kí ni wọ́n jẹ́ ìdíjọ́ ọ̀rọ̀ lọ́nà òun ìgbà tí ó tún wá mú ẹni tó tún wá mú jù ó náà níta ni Umar yọ sí ìwọ mùsùlùmí má jẹ́ kún kókó bọ̀dì àwọn sàájú ìtọ́ fi ní kórìíra àwọn sàábẹ̀ o ìkórìíra tí ẹnìkan wá gbé sẹ́yìn pé pẹ̀lú náà sọ yìí a máa kórìíra rẹ̀ àfi tí wọ́n bá tó jáwọ́ níbi kan fẹ́ bá ní àwọn àtàwọn sàábẹ̀ àtẹ́lẹ̀ jẹ́ àwọn abadẹ jẹ́ ni wọ́n wọ́n máa ń fẹ́ jáàyàn kúrò lẹ́yìn àwọn sàábẹ̀ àtẹ́lẹ̀ ni ibi tó sì lọ gan ni pé wọ́n máa ń fẹ́ jáàyàn kúrò lẹ́yìn ànábì fún rẹ̀ torí àwọn ṣé àwọn ọ̀rọ̀ wá fìrì dáhùn yìí tí wọ́n gbà pa àwọn sàábẹ̀ ànábì ọ̀tá ni wọ́n jẹ́ táwọn aráalé ànábì àwọn òun náà nọ́gbà pa ànábì ọ̀hún gan-an àwọn aráalé rẹ̀ ń gan tún lọ ládùn òun náà lọ lẹ́bi ráwọn aláṣejù nu wọn tí wọ́n fi bàbá ń ba débi pé àlímínà àbí sọ́ọ̀lì òun gangan ló ní mẹ́sẹ́ẹ̀jì tá ànábì ń fúrẹ́dì káàkiri ayé náà fi ń ba débi pé jìbìrìlù tọ́lọ́wọ́n ọba ní kó wá jíjẹ́ fún àlí òun ló mọ̀ọ́mọ̀ sí àbòsí astagfirullah kọ́lọ̀ foríjì wá pàdánù àrètí ọ̀rọ̀ wọn ike jìbìrìlù ni òun ló mọ̀ọ́mọ̀ gbéṣẹ́ kú lọ́dọ̀ àdí ó wá lọ́rẹ̀ gbé fún ànábì àwọn sí àbúrúkú àwọn òrí wọn nù bí wọ́n ti máa ń fúnrẹ́dì ẹran dáradára yíò lẹ́bi wọn pé ìsìláàmù ni wọ́n fẹ́ wó gbogbo wọn náà sì nípìlẹ̀ gbogbo wọn náà ní torí dídàgbà ìsìláàmù táyì ìsìláàmù dàgbà máa nẹ́bí lọ́wọ́ o tí ìsìláàmù di ti gbogbo ayé ká nẹ́bí o tó kù tí ìsìláàmù tó wọ́n ń fẹjú gbà nẹ́bí lọ tán kí ní ní bí ọgbẹ́ ọkàn sí wọn lẹ́nìí torí gbogbo wọn ni àṣẹ kùbọ̀ ẹbọ òṣèkí lónìí òkú lọ́rọ̀ wọn. òun náà ti wá wò pé àá ìwọ gbé ìsìláàmù tiẹ̀ dé ọwọ́ àfi ba gbogbo ti àwa ń ṣe jẹ́ àwa náà wà nígbà wọ́n wá rí fáwọn ò lè bá nẹ́bí jàjà ká dájú dàkọ́ra wa mọ́ ọlọ́ọ̀tì gbèjà rẹ̀ nítorí wá kù ní pé ẹja wa náà ó ṣe bí ara rẹ̀ sọ wọn pàrọ̀ ilé ìbò ní if you cannot win them tó ọba lè win ni wọn kí lọ́ni ọ̀ṣẹ́ wọn ní kí wọn náà join ni wọn ibi tó ti join ni wọn kéèkọ́ join ni wọn fẹ́ darapọ̀ kọ́ bá wọn gbé ọ̀rọ̀ ẹ̀wọ̀n ládùúgbẹ́ kọ́ ọ fẹ́ bá a gbogbo àlámọ̀rí wọn jẹ́nu iṣẹ́ tí gbogbo orú àwọn Abdullahi sábà tó bí gbogbo náà dọ̀nà dátà ń rí tí wọ́n ṣe nù inú ẹ̀ tó dákí ní ìrújú náà Abdullahi bin Saba òun náà sì ń bá òun náà gbàṣẹ́ lọ́wọ́ àwọn Abdullahi bin bin Ka'ab fẹ́jẹ́mù náà bìí torí tó kọ́kọ́ bí gbogbo lọ́dọ̀ nánú Islam nìyẹn ìgbà nẹ́bí ó dé Abdullahi bin bin Ka'ab ó ti wà nípò ẹni tán fẹ́ gbé síbi pé ọ̀gá pátápátá ní gbogbo Madina ó ti jẹ gàbá ní lórí ní pé èèyàn pàtàkì abdullahi bin ubayi bin ka àsìkò tí ìròrí ní ti fẹ́ máa sínkì sínú ìlú olànàbìdé anábìdé bá ilé ìsìláàmù ó gba ọgbọ̀ olùmọ̀dí náà gbogbo èyàn pa àdúgbò wọ́n gbà lórí wá wọ́n pé àwọ̀ àárín náà láti mọ̀ dáárín irú ó wà àwọn ṣí àrùn ìwọ̀n àwá jáwọ́ lójú ìwé ni wọ́n mùsùlùmí ṣe gbọ́dọ̀ tẹ́lá akáyẹ̀ kalẹ̀ mọ́jẹ̀kẹ́ nìkan kan ó dorí rẹ̀ rú mọ́jẹ̀kẹ́ nìkan kan ó torí irú ìyàn tó bá jẹ́ láwùjọ àbí irú kò tó wà láwùjọ àbí irú orí àga tó jòkó sí láwùjọ mọ́jẹ́ ó tọ́jẹ́ o tàbí irú orí jàkìjákì tí ó tọ́nà ní ó gbó nílé Haúsá ó ti fẹ́ wọlé Yorùbá wa àwọn inú àwọn ọlọ́tọ́ wa máa ń panu pé àwọn sàádọ́ nìkíní gbogbo wọn náà kórìíra àwọn àgbà àwọn ará ilé ànábì inú ẹ̀ táwọn máa ń mú jù òun náà ni àfáwà Umar ibn Khattab radiyallahu anhu àti Abubakar ibn Siddiq radiyallahu anhu wọ́n gbà fáwọn méjèèjì gan náà balẹ̀ ànábì jẹ́ ọlọ́mọdé àṣàánú wa ìforíjì wa ìròyìn burúkú wọn tán nínú àwọn mímọ̀ ọ̀rọ̀ wá fìdí tí wọ́n bá dé ayà tọ́lọ̀ ọba ní tàbátì àdá àbí láhàbí wọ̀tàbí igẹ́ àwọ́ àbúlà àbí méjèèjì ó jẹ́ gíní

ká mọ̀ pé àǹfààní ńláńlá kan rèé àwọn ará alẹ́ ànábì táwọn wí àwọn náà sọ̀rọ̀ yìí abdullahi bin abbas radiyallahu anhu wa an sahabati ajma'in ó ní shahida indi rijalun mardiyun àwọn àgbààgbà tàbí àdínábì ọ̀tá kan ni wọ́n jẹ́ sàdínábì ọ̀tá ni wọ́n jẹ́ sáwọn ará alẹ́ àdínábì àdígbẹ́nu rẹ̀ sọ̀rọ̀ àwọn ará alẹ́ àdínábì gan-an wọ́n gbà fáwọn ẹni ìyẹn ní ìjọ lórí wọn. èyí ò nìkan tó wá kọ́ àlí táwa máa ń gbé sókè gangan tẹ́gbà kóhun làwọn àbúbákìrì ṣàbòsíbú tẹ́gbà kóhun ni Umaru ìgbà ní ó mọ̀ bí àwọn ọmọ rẹ̀ nínú ọmọ tábí bí láyé ó sọ mí lábúbákìrì inú ọmọ tó bí láyé ó sọ mí ní Omar inú ọmọ tó bí láyé ó sọ mí ní Uthman ẹ̀dàkùn ọ̀tá ẹni jẹ́ ẹ̀wà kọmọ yóò bá jókọ ẹ mọ́ kókò àwọn tàbí àjẹ́bì ọlọ́run ní bá yí pàlùbáríkà àti dáwà yí ẹ̀sàmíyàn wọn lábáratà láwù fi hàrí dáwà tẹ̀lé kọbíta alákùnlé hàn àwọn ènìyàn lè kí wọ́n jẹ́ ìṣirọ́dọ̀ abdullahi kí ni wọ́n wá jẹ́ ìṣirọ́dọ̀ abdullahi abba abdullahi abba ti wọ́n jẹ́ ìpé anna nabiyya sallallahu alaihi wasallam ipa nabi sallallahu alaihi wasallam naha an as-salah ba'da as-subh ipa nàbí kọ̀ fún wa pé ká má máa kírun báadá asọ́bọ̀ lẹ́yìn ìwọ̀n àtúbà tọ́yì ká má kírun lẹ́yìn ìwọ̀n àtúbà ṣé túmọ̀ rẹ̀ ni pé ká má kírun rárá àbí kò sírun tá nàbí wí kí ni túmọ̀ rẹ̀ àwọn afáàdùn túmọ̀ rẹ̀ ni pé irun bá ti gbà náà kò ní ní àlàáfíà nítorí pé àkókò yẹn àkókò tá a fẹ́ kẹ́ ẹ máa fi kí ìròyìn àwọn afáwa ni àwọn àyè kan wá ń bẹ tá a gbọdọ̀ yọ ọ́ lẹ̀ kúrò lábẹ́ ọ̀rọ̀ yìí àwọn àkókò kan bẹ àwọn irun kan bẹ a kọ́kọ́ yọ wọ́n lẹ̀ náà gbogbo kómìnìkómìnì pé bàbá wa yọ wọ́n lẹ̀ á ṣẹ̀ṣẹ̀ máa wá wu àwọn owó tó wá ló wá kù lábẹ́ rẹ̀ nínú àwọn tí àwọn àlùfáà tí wọ́n máa ń yọ lẹ̀ òní tọ́ba ní ká mọ̀ kí n lẹ́yìn sọ̀rọ̀ àwọn àlùfáà kan kọ́kọ́ wò ó lọ sí kí náà mí nìkan ṣé. lẹ́yìn èrò sóbúṣe ni àbí lẹ́yìn tí àlùfájà àdìbàjọ ẹnu àwọn onímọ̀ kọ́kọ́ kò lórí àná àwọn kan lẹ́yìn tí àlùfájà àdìbà yọ ẹ̀yẹ gbọ́dọ̀ kí irun kankan mọ́ àfihàn àṣùbà a máa ń bọ̀ àmọ́ nínú tá a gbọ́dọ̀ kọ́kọ́ yọ ọ́lẹ̀ lábẹ́ tí wọ́n ní amọ́mọ́ sí irun yìí òun ni irun ọ̀ràn yẹ fúnra ara rẹ̀ wọ́n ti wá kí tán níjà máa tó ṣe ọdún wúrọ́ kí ẹ ọ́ tuntun ṣe náà ni ẹ̀fìn wúrọ́ kí ojú rẹ̀ yóò wá kọ́ńtò rẹ̀ náà àwọn irun tán ni amọ́ sí yìí kò débi irun tó bá jẹ́ ọ̀ràn yẹn àjọ ìmú ọ̀ràn yẹn kalẹ̀ bóyá wọ́n ti kírun ọ̀ràn yẹn tán mọ́ṣáláṣí ìwọ́ wá dé ọ̀ níbi àkọsílẹ̀ àgbọ̀dọ̀ kírun mọ́ lẹ́yìn ìmọ̀ àṣùbà nítorí pé ìwọ ò tí ì kí ẹ̀wọ̀ tí kásùbà tẹ̀ tó gbogbo kómi lè kómi ìwọ́n ní wọ́n kọ́ sí kírun náà wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ kí àṣùbà kọ́ máa sì bóyé ọlọ́lọ́mí ọlọ́mọdá sànú wa wọ́n wá sí ní à nígbà tí kíjọ mọ́ tán jẹ́ ìyá dúró kí òun ó fi kọ́kọ́ yọ náà nítorí kínú àṣùbá àti ìhàbà kọ́tà mistake lè kílẹ̀ rí olè ìdáwí hadith ní gbẹ̀lú kọ́dá àti muslim hadith abu hurairah radiyallahu anhu aláàdábì sallallahu alaihi wasallam من أدرك ركعة من الصبح قبل أن تطلع الشمس fẹ́ni tó bá ilé rí rákà kankí inú òun àṣùbá ìyẹn ni pé bóyá ó sí ni ó bóyá ń ṣe nǹkan kan ní o but ó sì ní táìmù tó lè fi rí ibi kí rákà kan successfully kọ́bùlà àǹtọ́tù àṣàmì síwájú kóòrò tó yọ ìyẹn ni pé ó sì níbi 2 minutes àbí 3 minutes tí ó fi kí rákà kan tó yẹ pé tó bá tí wá kí rákà kan tán báyìí òun ó ṣe kí nìyẹn òun ó yọ alánàbì nírú ẹni bẹ́ẹ̀ tó bá bára káàkan bẹ́ẹ̀ fákọ̀dì àdọ̀rọ̀kà sọ́kà irú ẹni bẹ́ẹ̀ tó bá máa ṣùgbọ́n irú ẹni bá ti bá yìí rú àṣùbá ìjà sí pé má kírun lẹ́yìn ṣubú ìtàn wí kìí ṣe pé lẹ́yìn tó ti kírun jàmá ṣubú ìkọ́ ìwọ gangan náà gbọdọ̀ kírun ṣubú ìjẹ tọ́bá ti kírun ṣubú ìrún fàjẹ̀ wọ́n ti kí láti aago mẹ́fà àkọjá lágbèrò lórí ayélujára wọ́n ti wá kírun tán ìwọ ṣẹ̀ṣẹ̀ wá dé mọ́sálásí bí aago méje kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́gbẹ́ ìkí kù tẹ́jú díẹ̀ sí òrùn bẹ́ yọ ọkì àtúbà àti in fact tó bá ilé rí rákà kan tí successfully kán òrùn ó tó yọ irú ẹni tí bá àtúbà ìyẹn ni pé ẹ̀rọ tí rákà méjì lè ló fàjẹ̀ ọ̀n tí rákà kan tán níbi fàjẹ̀ báyìí ọ̀dìdẹ́ lórí rákà ẹlẹ́ẹ̀kejì òrùn kan yọ ni ọmọ kírun rẹ lọ ọtí ti bá ọtí bá wọn àtúbà so ọ̀ sí nínú ẹ̀ tá sọ pé kò kírun sásìkò rẹ̀ àsìkò òun lọ́kì arábìnrin ni wọ́n mọ̀ ní adraka rak'atan min al-'asr ẹni bá wá bá ìrun rákà ẹ̀yọ̀ kan náà níbi ìrun asr qabla an taghrub ash-shams síwájú kó tó ti pé òòrùn ọ̀kí rákà kan tó báyìí òórùn kan wọ̀ mọ́ lọ́wọ́ mẹ́rin ṣẹ̀dẹ́ rákà mẹ́ta tó kù ìgbàwó lọ́kì sí lẹ́yìn tó rùn ti wọ́ anábì lọ sí bárùn asùn nígbà rákà alákọ̀ọ́kọ́ tó ti rí bí kí successfully síwájú kí òórùn tó wọ̀ olùkọ́rọ̀ ní ìgbà ìjọba àkọ́kọ́ ní ó tá àkọ́kọ́ yọ lẹ́nu àsìkò tán ni àwọn ọmọ kírun àwùkọ́ tún náà yìí kò kan ìrun tó jọ́nà ẹ̀ kò kan kí lápéjọ máa kò kan ìrun tó jẹ́ ọ̀ràn ẹ̀ èyí ò kọ́kọ́ jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ìhádà ti sọ láti fi jàmà èyàn ti kírun bì kan èyàn tó wá gbéyàn wá bì kan àwọn tẹ̀sẹ̀ wá kírun jàmà bẹ́ẹ̀ ló ti ń gbé ọlọ́gbọ̀n lápòjú rẹ̀ ó ti wá kí wọn àtúbà ní àdúgbò wọn bóyá wàá lọ fún ọgbọ wáyà ni ọgbọ wa kó hàlùkọ ọgbọ wa hàlùkọ tó ń dàtí àṣìkà ó wá sí báwa náà ti kírun ìgbà tí ó dé àṣẹṣẹ wá ń kírun lọ́wọ́ tí wọn fọwọ́ ara dòkó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ nǹkan mọ̀ wòye láti fi èrò tán àbíbò hadithi Yazid ibn al-Aswad ó wá lórí ó sọ̀tàn àwọn arákùnrin méjì kan àwọn tó ṣe pé ń jọ náà wọn kí irun pẹ̀lú àdáni sọ̀rọ̀ àṣọlá lásìkò náà àṣùbà ìgbà wa kírun ní ẹbí tó ti kí àwọn àwa ṣòǹjọ náà tí wọ́n kírun yìí wọ́n wá bí tá àdínẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam wa àwọn ajòkó lẹ́gbẹ̀ẹ́ anábì ti ń kírun ìgbà anábì kírun tán anábì ni ẹ̀ka àwọn ọ̀rẹ́ ìtọ́jú kan wà wọ́n ní bá ti ní kí wọ́n pè wọ́n báyìí ìwádìí mú wọn ìyí anábì pè wá fẹ́ kí a ṣe kí a ṣe bá ti dé anábì ni áá ah, ah. àwọn obìnrin kan fẹ́ wọlé mẹ́rin máa mẹ́nà ákùnmá an tusalliya ma'ana adábi ní kí ló ṣẹ̀yìn méjèèjì nígbà ń kírun lọ́wọ́ ẹ̀yin wá kírun pẹ̀lú wa èyí ṣe ń jẹ́ ìkàdájú kọ́ọ̀lá àwọn méjì bá dáhùn pé eré adábi oníbi láyé náà fi rí àrìnà à nígbà táwa ń bẹ lábẹ́ tẹ́ǹtì wa àwa ti kí àwa ti kírun abẹ́ tẹ́ǹtì wa làwa ti kírun tiwa wọ́n sì ní mìíràn ènìyàn wà jọ́nà ẹjí kírun anábíwá ní ká tó bá jí pé ìdàtọ̀lẹ́ ìtumọ̀ fi rí halikuma bẹ́ẹ̀ bá ti kírun lábẹ́ tẹ́ǹtì súnmọ́ àtẹ́ìtumọ̀ masjida jama'a ẹ padà wá wá mọ́sálásí ibi tí ó ti kírun jama fasalliya ma'ahum anábí tó ń sí lọ́wọ́ ẹ̀yìn ẹjọ́ ìní wọn ẹ فإنهما لكما فإنها لكما نافلة إنو تباتيو نافلة يوم جاء أما فاجة حديث يتوى أدريسي ìlúùtún kò dá kámọ́ sí ìrìn ọ̀kọ́ sí láàáyì pé at the same time kan wọ́n ti kírun tán ó wá bọ́ sí àsìkò láàáyì ìwọ náà sí lọ́ọ́ ṣe ọjọ́ ìwọ ni àsìkò náà àtúbá nìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjọ náà tánàbí ti ní ká mọ́ tí ó lẹ́yìn ìrìn àṣùwá àgbà tó lùwà tó ṣe kínú tó tó yọ àmáwọn ẹni ìgbẹ̀ ti kírù tẹ́lẹ̀ ìjókó yíhun àwọn ẹlòmí ìbọn bá ń kọjá lọ ara ṣíkùmọ̀ táwọn àfáà mú jáde lọ àwọn ẹlòmí ìbọn bá ń kọjá lọ tán iṣẹ́ ìjòkó wọn à ní mọ kí ló mú ìjòkó tó rọmọ̀ pẹ́ ti kírù tẹ́lẹ̀ kò wá ń ṣe bí ọ̀rọ̀ àsìkò yìí nìkan ló bá lọ ìmọ̀ ń ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì náà ló wà ó lè fi kírun nìkan ó wá dé mọ́sálásí yà ń kírun jẹ̀mọ́ lọ́wọ́ òun kódà yìí ìwọ tó wá dòkó ó tún lè rẹ̀ sí dání gan òun kàn máa jẹrẹ sí lọ́sẹ̀ níta ilé mi ti kí irun tèmi àwọn kan ti ń kírun jẹ̀mọ́ lọ́wọ́ eléyìí ò bá ẹ̀kọ́ ìsìlámù kò bá kí ni mo jẹ̀mọ́ kò bẹ́ẹ̀kọ́ ìsìlámù irun tó ń kí lọ́wọ́ ìmọ̀ kọ́ ta kété ni o yányán tí ọ̀ ní ndị ibi tí wọ́n ti ń tàbí kọ́ ọ̀fẹ́ kan yá join ní wọn níbi jọmọ́ ìtàn tí ò náà ọwà àdàníyàn ọdàníyàn náà fílà àìkírun na yẹn lẹ́ẹ̀mejì jẹ́ kú nínú lẹ́yìn irun ìrun àṣùbà ó ní mélòó báwọn ó ní méjì hadith ẹlẹ́kẹta ilé nínú àwọn afá àkọ̀ọ̀kan mọ́ ṣàlàyé rẹ̀ nínú àwọn alfa ó ní kí gbogbo àsìkò ẹ mọ̀mọ̀ sí ìwẹ̀ mọ̀mọ̀ sí ìròyìn wọ́n ní kìí ṣe bí káwà ń kàábà o kìí ṣe bí káwà ní kàábà nítorí kàábà gbogbo ìgbà láti mọ́ kí òun rẹ̀ àwòkọ́tù náà yìí kò dé kò dé kàába gẹ́gẹ́ bí alasọ́hìn nítorí ọlọ́dẹ àdínú táwọn àdúrà tí wọ́n pọ̀jà tẹ̀rẹ̀ mú ǹjẹ́ kí ló fà á wọ́n nítorí àdínkì kan ti ń bẹ tó sì lálàáfíà àdínkì jù bẹ́ẹ̀ ibi ni mo tẹ̀ tó sì sàbíṣẹ́ lọ́dọ̀ àdínẹ́bí sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ pẹ̀lú tó wá pé ó làdínẹ́bí ni yá ní abdimana ẹ̀yin ìbànú abdimana láàtẹ́mùnà tọ́ọ̀fà bí háàdà lẹ́yìn ẹ gbọ́dọ̀ kọfẹ́ nìkan kan tó bá fẹ́ máa tàwáàfù nínú alimajiri al-haram kẹwàá ní kò sáàyè ẹ gbọ́dọ̀ kọ bẹ́ẹ̀ fẹ́ nìkan kan a ò sọ́là ẹ ti gbọ́dọ̀ kọfẹ́ nìkan tó bá kírun ayyata sáà àti ṣáà tó bá lè wò wá tó lóun kírun nínú kàábà ẹ gbọ́dọ̀ kọ fún pé kò gbọ́dọ̀ kí mìlẹ́ẹ̀lì bóyá òun ló fẹ́ kí wọn òun ni alẹ́ ló fẹ́ kí wọn òun ni inú òkòkòkò ló fẹ́ kí wọn òun ni ẹ gbọ́dọ̀ kọ̀ ha ó jọ sanjọjọ ni ẹ gbọ́dọ̀ kí òkè àwọn àbá kan gbọ́ yí látara àdéhìí pé tó bá rí bẹ́ẹ̀ gbogbo àwòkọ́tù dáhàyè àwọn àkókò tí wọ́n kọ̀ fún wa kírun ni àwọn àkókò ni òde òde ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà tún ní ẹ̀rí tó lálàáfíà látọ̀dọ̀ ànábì òun náà ní rákà àtàlì fàjẹ̀ èrò rákà méjì tá a máa ń kíká tó fẹ́ràn àṣùbà sẹ́nu rákà méjì nǹkan ńlá ni wọn ìrun rákà méjì wàláhì nǹkan ńlá ni ṣùgbọ́n gba ní jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwa mùsùlùmí àyẹ̀wò tuntun ìpòsíwá mọ́rákà méjì ṣùgbọ́n ọ̀rọ̀ tá ànábì sọ ń parí ni pé rákà méjì tá a máa ń kí ìfọ́ àṣùbá sáfún rákà àtàlùfájú khayrun mina dunya wa ma fiha rákà méjì yẹn ó ṣàǹfààní fún mùsùlùmí ó lálùbáríkà lọ́dọ̀ ọlọ́run ju gbogbo ayé yìí ti tó yìí lọ wa ma fiha àti ju gbogbo tí ń bẹ nínú ayé lọ rákà méjì tá a mọ́ sí kádókì ìrún àṣùbá ìkan nínú àwọn èèyàn kan wọ́n ṣe póòsì kan láti bí ọjọ́ mélòó kó ti pẹ́ mo padà wá mọ́rí táwọn èèyàn máa ń ṣe ẹ̀rẹ́ náà ní social media ó ń ka àwọn àwọn ta ló lówó jù lágbàáyé àwọn ta ló ní owó jù lágbàáyé ìgbà tí ọ̀wọ́ gbé ẹni àkọ́kọ́ síbẹ̀ báyìí ẹni pé àwọn ní òní ẹni tó lówó jù ní gbogbo Áfíríkà àti ẹni tó lówó jù ní gbogbo kìnnìkan ó rà kẹ́mọ́ fún Dangote wà yìí lọ nígbà mí ní Nàìjíríà so ẹ̀ẹ́dọ́ lówó jù nínú ilé kan pàtó ní à ní gbogbo ilé ayé pátá tó bá níta lẹ́ni tó lówó jù lágbàáyé òun lẹ́nu tí bá ń gbọ́n kí ìrún rákà àtàlùfàjì tó rẹ̀ ń ó ṣe ni àti yóò mọ fi ṣeré àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa là mọ fi ṣeré ẹlòmíì wà fún bá ìkọ́mọ̀ ni ó mọ tágẹ̀tì ó sì lè ká ti mọ kíì ìyẹn ló wá mú kí bóyá jẹ́ pé ìwọ̀ ni ká máa yan náà fílà ká máa kírun lẹ́yìn tá a ti kírun àṣùbá àtẹ́yìn bó ṣe dé ìwọ̀ tó yìí ọ̀rọ̀ tó wá padà wá wá látọ̀dọ̀ àdébí sọ̀rọ̀ àṣùbá àdébí kọ́ ìsinmi nà àmúrú ń bẹ̀rẹ̀ àbúdáwùd àtàwọn tíra mi náà wọ́n là àdébí sọ̀rọ̀ àṣùbá ń ó jáde kó nulẹ̀ fa òkè ìbá ti sọ́ra ìgbà náà ni ó jáde nulẹ̀ náà bá gbé òru wọn ṣe nǹkan ọmọ ìgbà wọn ṣe nǹkan ọmọ olóòbá kírun yẹn kọ́ ìsìn olóòbá kírun pẹ̀lú àdàgbà Muhammad sallallahu alaihi wasallam ثم انصرف النبي ọlá àdáyíwá kúrò níbi tó ti kírùn ìjẹ́ kó máa lọ fọwọ̀jádá ní ìsọ́lì ó bá rí pé lẹ́yìn ìwà àṣùbá àjọ náà òun tún sì ń kírùn kan fọ̀kọ́ olùgbà tó ti dára ní wàá sọ fún pé máa lẹ́lẹ́ akọ́ yìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ kọ́ ìsìn àsọ̀látà ni máa ń ọ̀n tí ìrùn àṣùbà méjì pọ̀ ní bọ́dí kíkan ọdún kí mi ní kọ́lá ya Rasulullah olùbádìrí ànábì inni lam akun raka'tu raka'ata al-fajr injú ṣẹlẹ̀ ní pé náfílà raka'ata al-fajr tó yẹ kí tó bá rí bẹ́ẹ̀ àkùsáburú bẹ̀gbà náà máa kí ìrùn rẹ̀ lọ àdíṣe àwọn àlùfáà aláwọn àlàyé oríṣiríṣi lórí ẹ̀ àbúlálàáfíà ibi ọ̀nà àwọn àfáà ti mọ̀ pé ẹni tí ò bá rí lákàtà ìfájìrì sí tàbí wá kí wọn àtúbà tán àwọn náfìlà ti dèwọ̀ lóòótọ́ agbóhun lè lo àkókò nìfi náfìlà rákàtà ìfájìrì torí kẹ́ni yíyan náà lásìkò anẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam ń já sí pé ọ̀rọ̀ ti ń lójú túbọ̀ báyìí ká mọ́ sí irun lẹ́yìn irun àṣùbá àti wọ́n wí yìí ajẹ́kọ́ wa níbi ká wá gbàgbọ́ nínú ajẹ́ sí àwọn náfìlà téèyàn kan máa ń yàn kò làdí ìlú bá mi ìrọ̀ nínú téèyàn máa ń ṣe ni pé mùsùlùmí máa ń ní náfìlà tí máa ń yàn lára àwọn àbújá ìjẹkù tí ń bẹ lára wa dé lára àwọn tó ti sọnù lára àwọn mùsùlùmí lèlè ìlú o ní pé tẹ́lẹ́nù ní lẹ́yìn kó yan ọ̀ràn àyàn kó kí ọ̀ràn àyàn kó sì yan àwọn náfìlà rọ̀ wá tìlù ẹni pé àwọn náfìlà tó so papọ̀ mọ́ ìlú ọ̀ràn àyàn lẹ́yìn àwọn yìí o mi ọlọ́dà kọ́mọ́sí ti àmẹ́jọ́ níbẹ̀ pọ̀ láwùjọ mùsùlùmí lẹ́nu ó wọ́ sí fẹ́lò míì débi pé lẹ́yìn pé ń kírun ọ̀ràn yàn kò sí náà síláàtí mọ́ yàn lẹ́yìn pé ń kírun ọ̀ràn yàn kìí yẹn sí ni kìí wùlẹ̀ yẹn náà síláà kankan kìí ṣe kẹ́rẹ́ adá o anábíwá Muhammad sallallahu alaihi wa sallam hadith ó ní àkọ́kọ́ ó ní tírùn rẹ̀ bá pé ni wọ́n tó béèrè nǹkan mi tírùn rẹ̀ ò bá pé ọlọ́run oníkan lọ rí wúbọ yan náfìlà náfìlà yẹn ni wọ́n lò láti fi kọ̀m̀plíìtì irun rẹ̀ ọlọ́run sàánúwà rò kó ní kálukú sọ́ra rẹ̀ kó fura sí rẹ̀ ó láwọn wí pé ẹlòmí wá wọ́ọ̀sì fún débi pé lẹ́yìn ọ̀ràn yẹn kò ṣe wà ní náfìlà nǹkan níwà ìgbé ta ikú mùsùlùmí ti máa ń lò gẹ̀gẹ̀ tọ́lọ̀ ní ìjáyìn fún alátẹ̀lú àdẹ́gbà Muhammad ó ní pé a máa sínú ọ̀ràn yẹn pàtójọ́ràn yẹn lórí àwọn ọ̀rọ̀ wá tì tó so papọ̀ márùn kọ̀ọ̀kan èrò apáta alifájìrì ti bẹnu àṣùbà èyí tá a máa ń kí before zuhuri lákàtà sí lẹ́yìn zuhuri èyí tá a kí before asiri fòrògbóyè báyìí àwọn ọ̀rọ̀ wá tì yìí a padà bá sí olóbẹ̀ náà insha Allah ta'ala lẹ́yìn pé èèyàn máa ń kí wọn èèyàn tó wá máa ń kàn kanlẹ̀ kanlẹ̀ gbèrò dìde ọkàn máa kírun tí ò nídìí irú èwo lọ wá kí a ah, ń kírun fọ́lọ̀ mi náà ní ẹ̀dá kò yẹ mélòó ní mọ́ sí bẹ́ẹ̀ lọ́wọ́ kókàn dágún mẹ́ta ọ̀sán ẹ̀rọ pé ọdí kírun ọ̀nà yẹn ọdí kí nọ́fílà tó tẹ̀lé ọ̀nà yẹn ó wá dágún mẹ́ta àbọ̀lọ́sàn ọ̀sìgbà ọ̀sìnbọ̀ àmọ́sálásí ọ̀sìṣàlùwàlá ọ̀sàlùwàlá tán ọ̀sìgbómẹ̀ ọ̀sìyàn nọ́fílà káwàbí wọ́n pé ah, ẹ̀ sí kìdúrì tẹ́lẹ̀ ni ah, mo ti kìdúrì ẹ̀ sí yẹn nọ́fílà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo ti yàn ẹwọ́n lẹ́tọ́ wá ń kí wọn àà ìbá ìrìn tí ó wà gẹ́lẹ́ òlẹ́lẹ́yìí àdúgbò mẹ́wọ̀ àdúgbò mẹ́wọ̀ ẹ̀wọ̀n kata ẹ̀mọ́ta ànábì sọ ni anábi hubbiba ilayya min dunyakum an-nisa wa ju'ilat qurratu 'ayni fi s-salah anábi ní gbogbo ayé tẹ̀ ń lò yìí nǹkan yọ kan tọ́lọ̀ ní kí ni ànábi fẹ́ràn jù nù bẹ̀ kò ju pé a ah, èèyàn fẹ́ fẹ́ yàwó lọ àwọn ìyàwó mi ó nìtọ̀ ìtọ́lọ̀ wa ní kó jẹ́ ìtutù ojú mi pé kìíní kan jẹ́ wọ́n bẹ mú ní pọ́blẹ́mù kan kìíní kan gbé mi lẹ́mí kìíní kan ṣe àà alábìnrin wà jù ìlà tòkúrọ̀ tó àyè ní fi sọ́lá kò sí nìkan náà bá ti ga tó àbí kí n má ti fi rùn kí o tí n bá ti kírun báyìí lásán ìtutù ojú òsì ni yóò dé fún mi iná sí àwọn ìnáwó àfihàn kan wà àákàn mọ ìyẹn náà ni ó tún yàtọ̀ sípò ìyẹn náfìlà dùhá o náfìlà dùhá yóò àsìkò táwa ilé ìtàkùn ìmọ̀ ìyẹn ẹnì kan ló yọ láti ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tàbí tó gbọ́dọ̀ wá yan dùn ha kọkàn yẹn náà fílà àní ọkàn wọn mọ́sálásí wá lágo mẹ́sàn ọ̀sán wọn mọ́sálásí wá lágo mẹ́sàn alẹ́ àtọ̀sígbọ̀ tí kìí yàmù lè irú àwọn ọ̀run yẹn òun lè rí tó ní asmọ́ láwọn àwòkọ́ náà láti níbi ká a bá tó ní pọ́blẹ́mù kódà ọgbọ́dà kalẹ̀ ọ̀ wá ìnira jà látàárọ̀ wọ́n wọ́n jù wọ́n sí gbà sọ́ríbọ̀ bí ìrọ̀rùn gbáǹdé rẹ̀ ṣàlùwàlá gbéná fílà dìde láka méjì lágbára rẹ̀ ká láka mẹ́rin lágbára rẹ̀ ká láka mẹ́fà lágbára rẹ̀ ká àbúwà nínú pọ́blẹ́mù kan tó tóbi ọwà nínú yílà yílo ọwá ń mí lọ́tún ọ̀n mí lóṣì ọ̀n wòkè ọ̀n wọlẹ̀ irú àsìkò tó wà nínú yílà yílo yẹn sọ̀rí gbáǹdé rẹ̀ ṣàlùwàlá yẹn nábìlà láka méjì ni láka mẹ́rin láka mẹ́fà ni láka mẹ́jọ ni wọ́n sá sí ọ̀fìn yókù rẹ̀ ẹ̀dá kùn àwọn mùsùlùmí ẹjẹ́ ká lọ fi kí ní ẹjá lọ fi tírénì ara wa tí nǹkan bá ṣẹlẹ̀ ṣe lójijì bíi ó wá bá ọ bíi ẹgbẹ́ rí mùsùlùmí nínú tó yẹ sí ìwọ̀n gbogbo tó ó ní kí ni jọmọ́ lọ sí nọ́fíà tí rákà méjì lọ lè kí kí rákà mẹ́rin kí mẹ́fà ní kí mẹ́jọ ní kí aláì gbogbo ẹ̀ ló máa ń fúnni ní ìfọ̀kànbalẹ̀ irú àwọn náà fi látàwá wí wọn ẹ̀mọ̀ tó bí a ti lọ́dún kama mọ́ kó olóbi jù púpọ̀ ká máa sọ ni àdúrà wà ní ìṣàlù mọ́ra wa lọ́wọ́ ibi àti wà lọ ní pé bí àwọn nọ́ọ̀sìlà ti wá lára tó ló tóbi tó yìí tó bá bọ́ sí àsìkò tí ó òun fẹ́ yọ mọ́síkíní mọ́kì gbà mọ́ èyí ò ní àwọn àsìkò tán ní amọ́mọ́ àwọn àlùfáà wa gbé ìkànyẹ̀wò èyí ò ní àwọn ànàwáfílú zawatul asbab àwọn àrùn tó ṣe pé ó nídìí tó bí kéde pa kàdédé yẹn náà sílà ó yà gbé kò dẹ̀ fọ́ọ̀lù sí gbogbo àwọn tá a wí látàárọ̀ yìí àwọn nǹkan yẹn irun ìyẹn máa ń nídìí irú àwọn àrùn bẹ́ẹ̀ ń kọ́ ìyẹn bí irú tahiyyatul masjid awọ mọ́sálásí ṣe é pé hálkọ̀ làǹtí lọ́wọ́ yìí wáyé bẹ́ẹ̀ ni kàtùkù tó dé sí ó wá bọ́ tásìkò ìgbà tó ń tẹ̀sẹ̀ yíyọ oye àbúgbọ́ tí àsìkò ìgbà tí a ti kírun fájírì tán tó náà ti kí tiẹ̀ ó wá wá mọ́sálásí kò sì bá wa táwọn kírun lọ́wọ́ wo dáṣọ látàárọ̀ kò fọ́ọ̀lù sọ́dà rẹ̀ ó wá dé nínú súnnà oníta bá wọ mọ́sálásí anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́nìkan kan nu yóò gbọdọ̀ jókòó àfìgbà bá tó yan náà fílà rákà méjì nẹ́bílà aráta méjì yẹn nìsín àti wá kí àsùbá àtán ló tó dé kódà òun etí yọ ṣé kó kí àbíkú mọ́sí ìbẹ̀ làwọn afá àti wá yapa ẹni wọ́n ní lóòótọ́ àdájọ́ ní a máa kí ìrọ̀ráká méjì tàbí àwọn ọmọ mọ́ṣáláṣí àmọ́ ìrọ̀ráká méjì yìí ó ti lọ rèé fọ́ọ̀lù